gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá isiaka abiola ajimobi ó ti jẹ́ ọlọ́run nípè o ti pàjúdé ó ti là á sí òdì kejì àdúrà mi ni wípé kí elédùmarè kó dúró ti àwọn ọmọ àti ìyá wọn gbogbo ẹbí àti àwọn ará tí arákùnrin wa Isiaka Abíọ́lá Àjùmọ̀bí tó fi sílẹ̀ sílé ayé ní àná mò ń wo ohun tí wọ́n fi ránṣẹ́ sí mi tí wọ́n fi ọ̀rọ̀ wá gómìnà àná Àjùmọ̀bí lẹ́nu wò tí ó ń sọ wípé bàbá tó bí àwọn kò pé àádọ́rin ọdún ó kù oṣù méjì kó pé àádọ́rin ọdún ló fi ayé sílẹ̀ wípé òun wá wò wípé ọlọ́run tóun bá pé àádọ́rin ọdún kí òun máa lọ ó ti tó ó ní nígbà tí àádọ́rin ọdún yẹn wá fẹ́ dé tó kù bí ọjọ́ mélòó kan òun wá wo mùdùmúdùn ilé ayé òun rí wípé ó dùn òun sọ wípé ọlọ́run jọ má mú mi lọ ní àádọ́rin ọdún mọ́ bá ń fi díẹ̀ kún kó o fi díẹ̀ sí àwọn tí ó ń fi ọ̀rọ̀ wá arákùnrin wa gómìnà àná Abíọ́lá Àjùmọ̀bí tí wọ́n ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò àwọn náà tún ṣàdúrà pàápàá wípé kì í ṣe ogún márùn-ún nìkan kì í ṣe àádọ́rin nìkan kó pé ọgọ́rùn-ún kó tún fi kí Elédùmarè kó tún fi àádọ́ta kún wọ́n jọ ṣe yẹ̀yẹ́ wọ́n jọ rẹ́rìn eléyìí tá à ń sọ yìí gómìnà yìí ó pé àádọ́rin ọdún ní ọdún tó kọjá oṣù ọ̀pẹ oṣù tó gbẹ̀yìn ọdún tó kọjá ọjọ́ kẹrìndínlógún ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé ńgbà míì a máa ṣàdúà wípé elédùnmarè màjọ jẹ́ ń pẹ́ láyè jẹ́ kí n dàgbà jẹ́ ń darúgbò jẹ́ ń fi ọwọ́ páwù jẹ́ ń fi igi jóbi jẹ́ ń ṣe gbá jẹ́ ń ṣàwò ẹ mà jọ ẹ jọ ṣe mọ̀ pé ríro ń tènìyàn àbámúdá àbáláńdá ẹ̀yin èèyàn elédùnmarè òun nìkan lọ́ba aláṣẹ òun lọ́ba aláṣẹ bàbá yẹn ìyẹn arákùnrin wa Isiaka Abiola Ajimobi ó fẹ́ràn àwọn ẹbí ẹ̀ ó fẹ́ràn àwọn ará ẹ̀ ó fẹ́ràn ìdílé ẹ̀ ó fẹ́ràn ohun tí ó ti fọwọ́ ẹ̀ kó jọ ó ń gbàdúrà pé Elédùmarè bá mi fi ọjọ́ kún ọjọ́ ayé mi mo wo nǹkan kan tí àwọn kan fi ránṣẹ́ sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nínú ilé tí àjùmọ̀bí àti àwọn ọmọ àti ìyàwó tọ́jọ́ ń ṣeré tọ́jọ́ ń rẹ́rìn tọ́jọ́ ń dàpárá tí ó fi ìbòmú tó fi bo imú àtẹnu tó ń kà á fún pé kó yọ kúrò kó ṣí oúnjẹ ti délẹ̀ kó wá jẹun tí gbogbo wọn jọ ń ṣeré tọ́jọ́ ń rẹ́rìn nínú ilé tí ìyàwó àjùmọ̀bí tó ń bu oúnjẹ fáwọn ẹbí kí wọ́n jókòó kan jẹun mò ń gbọ́ tí ìkànnú àwọn ọmọ tó ń sọ wípé ah inú mi dùn láti rí bàbá mi mi ò rí ní bí ọjọ́ mélòó kan ṣùgbọ́n inú mi dùn mo fẹ́ràn ẹ̀ púpọ̀ mo fẹ́ràn ẹ̀ púpọ̀ àwọn kan tó wà ń bẹ àwọn ọmọ kéékèèké kan wà ń bẹ bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ ọmọ àbí àwọn ará àbí àwọn tí wọ́n ń jẹ àǹfààní ẹ̀yìn bàbá àjùmọ̀bí ẹ ò rí wọ́n fẹ́ràn àjùmọ̀bí àwọn ẹbí fẹ́ràn ẹ̀ àwọn ará fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn Elédùmarè sọ wípé àsìkò ti tó tá a bá gbàdúrà tẹ́lẹ̀dùmarè bá ní àsìkò ti tó ń kọ́ kí ni nǹkan tá a fẹ́ ṣe sí kí ni nǹkan tá a fẹ́ ṣe sí i a lè fẹ́ràn àwọn tá a ní ń bí àwọn náà lè fẹ́ràn wa ṣùgbọ́n tó bá sọ wípé àsìkò ti tó a ò lè bá wọ ìyá àjà ṣèbẹ́ ní tá a bá tiẹ̀ rí òun là ń bá jà òun la máa bá jà Elédùmarè mú àjùmọ̀bí lọ o ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín ẹ̀yin èèyàn ṣe é rí a máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ara wa wípé olúwa dáríjì mi ẹ̀ṣẹ̀ báyìí ni mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí ni mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí ni mo ṣẹ̀ jọ dáríjì mi. a ò lè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún elédùmarè òun nìkan lọba tó ń dáríjì ni béèyàn bá ṣẹ̀ á gbójú sì bẹ elédùmarè á téèyàn bá ṣẹ èèyàn á bẹ Elédùmarè wípé olúwa mo ṣẹ èèyàn báyìí jọ dáríjì mi ẹni tó ṣẹ̀ yẹn ó lè má wàá dáríjì ó ń tàn bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ bẹ́lòmíì pé jọ mo ṣẹ̀ mo mọ̀ pé mo ṣẹ̀ dáríjì mi àwọn kan wà wọn kì í dáríjì èèyàn àjùmọ̀bí nígbà tó ń ṣe ọjọ́ òbí mo rí tó ń sọ̀rọ̀ tó ń sọ wípé nígbà tóun ṣe ìjọba àná òun mọ̀ wípé tóun ṣe ìjọba tóun wà gẹ́gẹ́ bí gómìnà òun mọ̀ wípé òun ṣe àwọn kan wípé gbogbo àwọn tóun bá ṣẹ̀ wípé kí wọ́n dáríjì òun bàbá ń ṣe ọmọ ọmọ ń ṣe bàbá à ń ṣe Elédùmarè gan pàápàá tá a máa bẹ̀ pé kó dáríjì tó sì máa dáríjì àwọn kan wà tí mo ṣẹ̀ tó jẹ́ wípé màá bẹ̀ wọ́n pé jọ̀ má bínú dáríjì mi ẹlòmíì wà tí mi ò tiẹ̀ bẹ̀ ẹlòmíì wà tí mi ò mọ̀ pé mo ṣẹ̀ mi ò mọ̀ pé mo ṣe ń tọ̀hún ṣùgbọ́n ó ń rò ó ń rí nǹkan kan tó yẹ pé mo ṣe tí ò yẹ kí n ṣe tó dẹ̀ sọ wípé mo ṣẹ̀ òun àbẹ́ẹ̀gbọ́ ẹ̀yin èèyàn wa ohun tí mò ń sọ ni wípé kò sẹ́ni tó mọ́ tán kí Elédùmarè kó ràn wá lọ́wọ́ kó ràn ìwà àti ìṣe wa kó ràn wá lọ́wọ́ kó ràn ìrìn àjò wa nílé ayé yìí lọ́wọ́ kó fún wa lẹ́mìí láti dáríji ara wa àdúrà tí mò ń gbà ní wákàtí yìí ni wípé kí Elédùmarè kó tẹ́ arákùnrin wa Isiaka Abíọ́lá Àjùmọ̀bí kí Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀ kí Elédùmarè kó dúró ti ìdílé ẹ̀ àwọn mùsùlùmí wọ́n máa ń gba àdúrà kan wọ́n á ní kí Elédùmarè kó wo dáadáa ẹ̀ kó fi dáa ní ẹjọ́ kó fi dáa láre kí Elédùmarè kó wo ìdílé ẹ̀ kó dúró tì wọ́n kó tù wọ́n nínú ní àsìkò yìí Isiaka Abiola Àjùmọ̀bí ó bẹ̀rẹ̀ ìwé kíkà ẹ̀kọ́ ẹ̀ ní Ọ̀yọ́ nígbà tí ó ṣetán ó lọ sí ìlú òyìnbó ó lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe òwò ní fásitì àti ìkúná owó bọ́n ṣe máa náwó bọ́n ṣe máa tọ́jú owó ó ka alákọ̀ọ́kọ́ tán ó tún ka ìkejì tí wọ́n ń pè ní master ó kúrò ńbẹ̀ ó padà wálé ó bẹ̀rẹ̀ sí ní ṣe òṣèlú àwọn e, ìjákulẹ̀ díẹ̀ wà ṣùgbọ́n nígbà tó yá ó wọlé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ asòfin ó fẹ́ ìyàwó rẹ̀ Florence wọ́n jọ bímọ márùn-ún pọ̀ fúnra wọn kí Elédùmarè kó dúró ti ìdílé kó dúró ti ìyàwó kó sì dúró ti àwọn ọmọ ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń rò wípé àwọn rògbòdìyàn tó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ APC wípé kí wọ́n mú Isiaka Abiola ajumobi kí wọ́n fi ṣe olórí ẹgbẹ́ APC òun ń bá ààyè àti ìrìn àjò ìjọ ìlọsí ayérayé ó ń bá wọ ìyá àjàkadì ní àsìkò náà oríṣiríṣi la gbọ́ àwọn kan ló ti kú àwọn kan ní kinní àwọn kan ló rẹ̀ àwọn kan ní wọ́n fi nǹkan sí lẹ́nu ṣùgbọ́n nígbà tí Elédùmarè sọ wípé ó tó àsìkò kó máa bọ̀ ó lọ sí ìrìn ayérayé ó di ojú àlá ó di àrìnàkò ibi tí oníkálùkù láti lọ àtiwọ́ tí o ṣe tó ní àìṣedéédé àtiwọ tí ó mọ̀ ń sọ wípé ẹ dáríjì mi ẹ má bínú mo mọ̀ pé mo ṣẹ̀yìn àtiwọ tí ó mọ̀ ń sọ wípé kò sí ohun tó o lè sọ màá rí wípé mo dájú ẹ àti ìwọ tí o kì í dáríjì èèyàn gbogbo wa la lẹ́bi o gbogbo wa la àmọ́ tán àwọn kan wá wà láàárín wa tó jẹ́ wípé ayọ́kẹ́lẹ́ panilẹ́kún ni wọ́n irú àwọn yẹn wọ́n á máa ṣojú ayé ìtọ́ wọn ó funfun ṣùgbọ́n nù wọn ẹ̀jẹ̀ burúkú dúdú pátápátá gbà ni irú àwọn yẹn burú jáì wọ́n á máa rẹ́rìn sí yín wọ́n á máa fà mọ́ra wọ́n á máa bọ̀ yín lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ wọn wọ́n ti rẹ́ sínú oyè oyè oògùn burúkú láti fi ba tẹni ẹlẹ́ni jẹ́ irú wọn pọ̀. orin kan tí mo kọ lánàá orin Akin Adébáyọ̀ ìmọ́lẹ̀ ayọ̀ tó sọ wípé ayé lọ́jà ọ̀run ní lèhe ibùgbé ayọ̀ kan ń bẹ lọ́run ibi tá a pèsè sílẹ̀ fáwọn àyànfẹ́ ibi táwọn mímọ́ kọrin kí Elédùmarè kó bá wa tẹ́ arákùnrin wa Isiaka Abíọ́lá Àjùmọ̀bí kó bá wa ta sí afẹ́fẹ́ rẹ̀ ó kú ní òní ọjọ́ karùn-ún ó lé ní ogún ìgbà mẹ́wàá ọdún ó lé ogún ó fi ilẹ̀ ṣe òpàjúdé tó bá di ní ọ̀la wọ́n máa sin Isiaka. Abíọ́lá Àjùmọ̀bí tó jẹ́ ọmọ iléègbìmọ̀ asòfin rí tó jẹ́ gómìnà ìlú Ọ̀yọ́ rí tó bá yá gbogbo wa náà la máa dìtàn ilé ayé àfọwọ́bà fi sílẹ̀ ni oníkálukú wa ná ọjà wọ́n wá rajà ohun tá a bá rà à ń kó lọ à lọ ṣe àlàyé fún Elédùmarè mo kí ìdílé o mo kí ẹbí mo kí ará mo kí àwọn ẹgbẹ́ APC gan pàápàá mo kí ìyàwó mo kí àwọn ọmọ Elédùmarè àdótì yìí o a sì tù yín nínú Adéyínká lórúkọ mi o èmi lọ́mọ akéwì.